tẹ̀síwájú nínú iṣẹ́ àdìlá pàtẹ́kẹ́ ibi tí a ti ń ṣàlàyé fúnra wa àwọn ohun tí ó ní ohun ti papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa tí a mọ̀ sí àgbòrò rẹ̀. àwọn tí a ó ti gbé ẹ̀sìn wa dúró tọ́nà ọba àdékẹ́ ọlá tó ń lò sí kí a ṣe pàápàá jùlọ nípa abala tí a wà òun náà ní irun láti di ọjọ́ mélòó kan sẹ́yìn àkáàmù tí àwọn aṣàlàyé lọ́wọ́ nípa àwọn náà ní báàbò fi àkáàmù sọ̀lá ti nàìjíríà yìí lọ́pọ̀ tí a dúró lórí ẹ̀ lọ́sẹ̀ tó lọ òun níbi títí sàlàyé fún wa àwọn kan tí ó yẹ kí ó jáde nínú hútúbà. wọ́n jẹ́ pé wá yí pé àrẹ́bí sọ̀lọ́mọ àlùsọ́lá nínú hútúbà rẹ̀ adúgbò ẹ̀fọ́lọ́run wà ní oṣù jáde nínú ẹ̀ bákan náà yóò tún fi àdúrà fáwọn èèyàn wọ́n lè jẹ́ kó fún yín wáyé pé kútúbà náà ó gbọ́dọ̀ máa jẹ́ ìdí òtún máa ní wọ́n ṣe ní ìbámu sí ètò ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ láwùjọ tí a bá wà. àwọn ọmọ wa tẹ̀síwájú lénìí níbi lọ́sọ̀ kan yìí pé ǹjẹ́ obìnrin kí ni obìnrin kí ni ọlọ́run sọ àbí kí ni ẹ̀sìn wa sọ nípa wíwá ẹ̀yìn láti wá kírun obìnrin. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وينبغي حضور النساء لصلاة العيد كما سبق بيانه وينبغي أن توجه إليهن موعظة خاصة ضمن خطبة العيد لأنه عليه الصلاة والسلام لما رأى أنه لم يسمع النساء أتاهن فوعظهن وأفتهن على صدقة وينبغي حضور النساء kárámbà gbé kẹ́lìmà wàyà bàgì bí a sọ pé àwọn afá máa ń ṣàlàyé ẹ̀. nínú àbá rí wọn máa ṣàlàyé pé wàyà fún wa pé a máa túmọ̀ yẹ́jìbù fọ́nà èèyàn ni. bákan náà a sì nínú àbá àti máa ṣàlàyé pé bìmánà yẹjú yẹn ni pé nǹkan yẹn kóbìnrin ó ṣe ó lẹ́tọ̀ọ́ ni. ṣùgbọ́n pẹ̀lú àwọn àlàyé kan tó ti ṣáájú pẹ̀lú ọdún rẹ̀ bíi a sọ wípé ọ̀ràn yẹn ní kóbìnrin náà kó náà lọ sí èyí láti lọ kírun dandan ni kóbìnrin náà kó náà lọ sí èyí láti lọ kírun dandan ni kó náà lọ sí èyí láti lọ kírun. kàmá sábà kọ̀ bàyánú gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ti ṣáájú tàbátà lè sọ pé dandan ni ìyàtọ̀ wà ní wípé kásọ̀ wípé tí ò bá lọ ejìyà ká má sì gbọ́ torí pé àwọn àbá wọn máa ń sàlàyé wọn pé àwọn wàjibáàt èsì ọjẹ dandan kéèyàn ó ṣe tàbá pé nínú pa irun yìí àti sọ ìdájọ́ táwọn àbá sọ lórí ẹ̀ àdúnà àbá sọ pé ní ọ̀ràn yẹn náà ni tó a pé lórí gbọ́dọ̀ àwọn ọ̀nà pé ọ̀ràn yẹn ni í fún gbogbo ẹnikẹ́ni kẹ́sùn àyàmbá ti bí iná àwọn ọ̀túnmọ̀ rẹ̀ ti pé ọ̀ràn yẹn ni. gbọ́dọ̀ wá dé lórí ìdájọ́ àwọn tó kéré jù náà wọ́n pé ní sunnatu mu'akkada ni àwọn sọ pé adé pé sunnati àkọ́pamọ́ láti ṣe ni. eléyìí ni kàmá sábà kọ̀ báyà lò kù tí wọ́n rí fáàsì pé láyé ẹ̀sìn lọ sáájú. bákan náà wàyà ń bàbí أن توجه إليهن موعظة أي موعظة خاصة ẹni tó bá jẹ́ imam nínú tí ó yẹ kó ṣe nínú kútùbà rẹ̀ ó ní kí ó ní kútùbà kan ìbánisọ̀rọ̀ kan lọ́tọ̀ eléyìí tí ó dájú rẹ̀ kọ àwọn obìnrin nìkan nínú kútùbà rẹ̀ tí ó ṣe yìí. dimna kútùbà tẹ̀lé yìí nínú kútùbà yìí tó fẹ́ wáyé wọ́n ní sọ́lá tàbí sọ eléyìí wọ́n ní lè ànáwó àléyìí sọ́lá tó wọ́n sọ́lá torí pé ànábì kí ọlọ́run ọlọ́run kó máa bá a lámà rọ́ ànáwó lámì yóò mẹ́rin nìsa ìgbà tó rí wípé àwọn kútùbà tí òun máa ń ṣe tó kù máa dájú pa àwọn ọkùnrin ọ̀rọ̀ náà kò dé ti gba àwọn obìnrin àwọn obìnrin ò kí ń jọ àtà ọ̀nà ànábì wọn wà wá sọ́dọ̀ àwọn obìnrin ọ̀wà àtọ̀ ọ̀nà yóò ti wá àti fún wa kódà wà á ta ọ̀nà àlà sọ́dà kọ́ lànàbì ṣe wọ́n lójú kòkòrò wípé ká ṣe sàárà púpọ̀ wà á kàdà yábàgì àyẹ̀kú nà lè nìfà nàbíbu mi mọ̀ọ́dúnrì kó tó bá tẹ̀lé ẹ̀ wọ́n ní báyìí ni ó ti jẹ́ tó ṣe wípé ìpín kan gbọ́dọ̀ wà báwọn obìnrin nínú àkọlé kútùbà tí ó wáyé nínú kútùbà èyí ní ààjẹ fìdí ńlá ìlàjà rẹ torí pé wọn ní bùkátà sí eléyìí tá a sọ yìí púpọ̀ wàkùtìdá àmì nàbí àti pé abáṣe náà àfikọ́ ti àmẹ́bí sallallahu alaihi nínú gbogbo ọ̀rọ̀ yìí a ó tún mú àwọn ọ̀rọ̀ kan jáde nínú àwọn ọ̀rọ̀ tí a ti sọ ṣáájú. báwa a pé ọ̀rọ̀ kútúbà a ó rí pé kútúbà méjì òun ló máa ń wáyé láyà Ànábì sallallahu alaihi wasallam ìpele nípìnlẹ̀ útúbà kan ni Ànábì máa ń ṣe ṣùgbọ́n tó jẹ́ kó padà káàbà mẹ́rin padà sọ pé jẹ́ méjì òun lèyí tá Ànábì yà lọ́tọ̀ tá Ànábì máa ń rí báwọn obìnrin sọ̀rọ̀ tábà wò á rí pé gbàtí bàbá ń sàlàyé nísìnyí bàbá ń sàlàyé pé dimna kẹ́ni dimna útúbà lẹ̀ ẹ̀yìn dé bí ti pè é nìyẹn yẹni pé lábẹ́ utuba eid nídàá ìyẹn ní tẹ̀síìl tó wà lábẹ́ wípé táwọn bá mi bá sọ wọ́n sọ wípé kútúbà méjì náà ló wà níbi kéde ló wà níbi eid pòròpé àlàyé tá a fẹ́ jáde ń bẹ̀rù yé wa ìyẹn náà ló bá a lọ fi jẹ́ títí pé tí a bá ń sọ wípé utuba mélòó ànábì máa ṣe táwọn àgbà pé utuba kan ni àlàyé tó wà ń bẹ̀ nìyẹn ìyẹn níbi yútúbà yìí bá wọn sọ pé méjì ni àlàyé tó wà ń bẹ̀ náà ní tẹ̀sí rẹ̀ náà nìyẹn bóbi làwọn akẹ́kọ̀ọ́ pé gbàtọ́ padà dá kódà àwọn tó máa gbé àbá àbákiri náà bẹ́ẹ̀ náà lòun náà máa ń ṣe wọn lá àbá ọmọrùn náà bẹ́ẹ̀ náà lòun náà máa ń ṣe lẹ́yìn àwọn yìí náà ló tó di wípé wọ́n bẹ̀ ká sọ́ di méjì lójúlówó eléyìí ni àlàyé tí àwọn àbá àmọ́ sí lábẹ́ ọ̀rọ̀ wọ́n tún wá pẹ̀lú rẹ̀ العيدين ومن آداب صلاة العيد nínú àwọn ìdájọ́ tó wà fún irun yìí anáwó yìí kọ́ra wo àtànáfòlù kọ́bìlà ha wà bá dà ha wọ́n kọ́ ká ṣe nábìlà ṣáájú ká tó ṣe ká tó kí irun yìí wà bá dà tá a bá tó kí tán fi máa ó dé ìhà láàyè ibi tí a ti kírun àtà yorùbá àríkọ títí àtà yorùbá àríkọ lùmùsọ̀là títí tí ẹni tó kírun yẹn tó kírun yìí yóò ti di àyè ibi tó ti kírun lẹ̀ mọ̀lẹ́kọ́ lè ní Abbas radiyallahu anhu torí ọ̀rọ̀ tí àbọ̀ Abdullahi bin Abbas sọ mọ̀lẹ́kọ́ àjànà bí yìí sallallahu alaihi wasallam yawm al-Eid anabi jáde ní ọjọ́ ọdún Eid fasọ́lá alákàbẹ́yì anabi kírun alákàbẹ́yì láti sọ́lé qabla wàlà ba'da anabi òkì nábìlà kan ṣáájú kó tó ké eléyìí kò sí kí nábìlà mi lẹ́gbàá tó kìtá. wọ́n ní bákan náà lè àlà ìtàwáhàmà ànàlá à rọ́ọ̀tì bàtà kọ̀bìlà à àwòbàlà à wọ́n ní tó jẹ́ káà lẹ́bi ọ̀sẹ̀ eléyìí àti pé tí a fi wa oníkàwé ẹlòmíì ọmọ òun náà ní nábìlà kan tá a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ṣáájú ká tó kí ìrun eid àbí káwọn máa ròyìn pé pàtàkì kí ìrun eid náà nábìlà kan tún wà pẹ̀lú ẹ̀ lọ́tọ̀. naam imaamu ahmed wọn. ó sọ pé alòlè Madina àwọn aráàlú Madina láyà tàtọ̀ wà ìrìnà kọ̀bílà wà lábàdà wọ́n ní ààrí kẹ́jọ fún wa máa ń ṣe nábìlà ṣáájú kó tó di wípé wọ́n kì í yìí àti bí bá ti tán. àbáwọ̀ ìmáàmù Zuri kọ́lọ̀ bá yọrí sí wọn àwọn ni lam asma aadami ni ulama ina yẹn kuru ana aadami salafi aadi iluma wọn ni a gbọ́ látọ̀dọ̀ ẹnìkan nínú àwọn àfa wa tí ó mọ wá sọ yìí pé ẹnìkan nínú àwọn ẹni rè ṣáájú nínú ìjọ yìí kana yusalli qabla sílíkà sọlá pé wọn máa ń kírun kan ṣáájú ìrun tá a sọ yẹn wala ba'da à kọ́dà lẹ́yìn gbàtà bá tó kí náà. وكان ابن مسعود وأذيفة ينهان الناس عن الصلاة قبلها wọ́n ní kọ́dà àbáwa abdullahi bin mas'ud kọ́dà bá yọ lẹ́sìn wa àtàbáwa uzeifa àwọn méjèèjì ní wọ́n jẹ́ nìkan tó lè pé tí wọ́n bá rí tẹ́nìkan bá wọnú mùsọ́lá fún ìrun yìí àwọn méjèèjì a máa pọ̀ fún yàn níbi kéyìí òsínàbílà ṣáájú kéèyàn tó kí irun eid níbi tí àlàyé lẹ́yìn tí ń forí sọ ni pé àìsè náfìlà ṣáájú ká tó kírun eid bákan náà táwa tó kírun eid tán kò sí náfìlà kankan lẹ́yìn rẹ̀ káwọn bàa máa rò wípé bóyá náfìlà kan náà tó wà tó tẹ̀lé òun náà wá eléyìí ni àwọn àlàyé kọ̀ọ̀kan táwọn àbá tí wọ́n máa ń ṣe. ibẹ̀ làwọn ọ̀rọ̀ mi ò ti wá jáde wáyé pé káwá sọ pé àwa rẹ̀ nìkan.